ṣe gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. bẹ́ẹ̀ni o. one oh seven point nine máa ní ẹyin sí I máa ní ẹyin sí o. Oh. Fresh FM ló fò lókè. ló fò lókè. àgbọ́ta kèje ìròyìn àgbọ́ṣe à ìròyìn àgbọ́ṣe ìn ìròyìn àgbọ́kẹ́para alẹ́ kejì pé ẹ wá akọ tuntun nínú ọgbọ́n ọ̀tún ọ̀tún tá ẹ rí yẹn lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún tá ẹ rí yẹn lòórùn ràn bóòrùn bá yọ akàtàrí o ẹ káàsán àkú iṣẹ́ o àkú gbìyànjú àkú kó lè dára tí gbogbo wa ń bá kiri yóò rí bá a ṣe ń fẹ́ tó ìròyìn tó kọ sísọ ìkànnì fresh one zero seven point nine rèé òkè sarí nílùú abẹ́òkúta lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tó ti ń kíyìn dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ kámọ́ fúnra wa ń tuntun tuntun gbọ́ náà lọ́sẹ̀kù yìí o ọ̀dà ìròyìn tọkọ sísọ bá a ti kà á ẹ mọ̀ pé torí ẹ̀ là á kọ́kọ́ ṣí fún yín bíi ògèrè ẹ̀jẹ̀ ń ṣíde láti ìpínlẹ̀ ogun tá a wà yìí àwọn alálùpùpù ọ̀kadà wọ́n mọ̀ fàá gbọ́n mújá pàtì o wọ́n ṣètò ìfẹ̀hónúhàn láti lè bá a sọ pé táwọn ọ̀fẹ́ ó ní kí owó tí ń já tíkẹ́ẹ̀tì kó gbówó lérí gegege wọ́n mọ̀ tún ṣètò ìfẹ̀hónúhàn abala kejì wọ́n ní wọ́n bá wọn yọ ẹni tí ń ṣe alága àwọn bíi ẹ̀ ń yọ jìgá torí pé ntọ́ fẹ́ mọ́ ta ó ti fẹ́ mọ́ wọ́n jù fún àwọn gẹ́gẹ́ bíi tíkẹ́ẹ̀tì ọkọ̀ sísọ tìpínlẹ̀ Ògùn nìyẹn lábalábí tó ti ṣẹlẹ̀ ẹ̀ gbọ́ dáadáa ọkọ̀ sísọ nípínlẹ̀ Èkó òǹlàjà ní forí gbọgbẹ́ tí wọ́n máa wí náà rè o wọ́n á sì tún pé ìbùkún ni fún olùlàjà torí pé ọmọ ọlọ́run láàmú pè wọ́n ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ o nígbà tí àwọn èèyàn méjì tí wọ́n ń jà nílé ọtí tí kan nù wọ́n sì dìde pé ó tó ẹ já mi lórí ntẹ̀ ń fa ẹ mú jà mọ́ ọ bó ti á di pé oníyandojú ọ̀bẹ kọ wọ́n mọ̀ gun yánnayànna o olùlàjà ọmọ forí gbọgbẹ́ o ọgbẹnután kọ sísọ ní ìpínlẹ̀ èkó nìyẹn mọ̀ ti ṣẹlẹ̀ omi ìtòsùn tún kọ sísọ nípínlẹ̀ anambra ni amòfin kan rèé ti ń béèrè fún mílíọ̀nù mẹ́wàá náírà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ anambra àti iléeṣẹ́ ọlọ́pàá torí pẹ́pẹ́ wọ́n ti ọ̀nà kan pa táwọn èèyàn ò rìnrìn kí ló dé tẹ́ ẹ ju àwọn èèyàn sínú àhámọ́ ńlá mòfin ọ̀hún ṣe ń béèrè fún owó ìtanràn o lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ anambra ọ̀rọ̀ tún kan sísọ nípínlẹ̀ ondo àwọn olùgbé àdúgbò kan wọ́n ké gbàjarè ẹgbani ẹlàjà sétígbà ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n pé láti ọdún kẹwàá síbi tá a wà yìí làdúgbò kan ti wà ní òkùnkùn bírímù bírímù nílùú tọlọba tó níjòyè sọyẹ orí bẹ́ẹ̀ làwọn ará àdúgbò ọ̀hún ni wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba ní ìpínlẹ̀ Ondo ọkọ̀ sísọ tibẹ̀ yẹn nìyẹn ọkọ̀ sísọ míì nípínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn òṣìṣẹ́ ọba wọn ò mọ̀ rí ibi gbà lọ o wọn ò rí ibi gbà kọjá torí ẹ̀kún omi mọ̀ ni wọ́n pé tójú létọ̀nà ẹ̀bùrú àdúgbò kan ní ìpínlẹ̀ Rivers ní ẹ̀kún omi ńlọ ti wà ńbẹ̀ bìbà tí àwọn olùgbé àti ọmọ bíbí àdúgbò ibi tọ́rọ̀ kàn tí wọn ò sì ríbi gbà kọjá láti lọ bí iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn ọ̀rọ̀ kan sísọ o ní ìpínlẹ̀ Rivers ọ̀rọ̀ tún kan sísọ ní ìlú Àbújá tí solúlu orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ẹ̀jùfùrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́lóńkígbe wọ́n ní aṣọ́rọ̀ bíi ọgbọ́n o láti lọ rèé ń gbágun dúkìá kan ní ìdílé àwọn tọkọtìyàwó kan nílùú àbújá níbo ló ti ṣẹlẹ̀ ẹ gbọ́ ìròyìn tọkọ sísọ ni ẹ jẹ́ ìrora fẹlẹ́ ṣe òní orí ẹ̀ nílùú ìlọrin tí solúùlù ìpínlẹ̀ kwara akẹ́kọ̀ọ́ léèwé gíga gbogbo ńṣe polytechnic kan rèé tó ti rí ẹ̀wọ̀n he nítorí pé ń lu àwọn èèyàn jìbìtì lórí ìkànnì ayélujára tó o ti kọ sísọ fún un gbogbo ẹ̀ gbogbo ìròyìn tó kọ sísọ àtẹlẹ́yìí tá a ṣí lódìdí yìí àtọ̀mí tí wọ́n tún ẹ̀jẹ̀ rọra ju eléyìí mọ́ bàbá àgbàlagbà kan rèé o tó hùwà tó kọ sísọ níbi tó ti jẹ́ wípé wọ́n fi ẹ̀sùn pọ́fìtì gbátìkúùkù paṣoge lára òṣìṣẹ́ elétò ìlera kan ní ìpínlẹ̀ èkìtì ilé ìwòsàn kan ni bàbá ti dàbí ọ̀ràn o ẹ̀rí pọkàn sísọ mọ́ bàbá lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta náà ti rá àwọn mẹ́rin kan mú lórí wípé báàgì sìmẹ́ǹtì tó ní sìmẹ́ǹtì nínú tàpótàpó àti èròjà nú ẹ̀ wọ́n pé bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nine hundred làwọn mẹ́rin dìgbò lọ́ọ̀rẹ́ jí kó nílé iléeṣẹ́ kan ti ń ta sìmẹ́ǹtì ẹ̀ rí i pé ọkọ̀ sísọ mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú ìyẹn láfi lọ sókè lọ́hùn-ún polówó tí a gbé karí ndí àbáwádé kí ṣòkòtò òròyìn tọkọ sísọ kọ́ wa mọ̀ túyà gbàǹso lóde ó kọ sísọ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà ìgbà wo ló ṣàbẹ̀wò sí ilé ìtajà pep kan kẹ́yìn ní ilé ìtajà pep oníkálukú nínú ẹbí ni nǹkan wà fún pẹ̀lú àwọn ìdíyelé wa tó jọjú àwọn ìpèsè àti ìṣòwò pàtàkì ilé ìtajà pep ń gbìyànjú láti mú kí ìgbé ayé rẹ rọrùn sí i ṣàbẹ̀wò sí ilé ìtajà pep fún àkójọ àwọn aṣọ ìgbàlódé bàtà tòkìtì ilẹ̀ káàbá àwọ̀tẹ́lẹ̀ àpò àwọn ohun amáyédẹrùn inú ilé àti púpọ̀ sí gbogbo ọjọ́ orí àti gbogbo àrà ló wà ní ìkápá wa láti ọmọ ọwọ́ dé àgbàlagbà ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ lówó pọ́kú bọ́ àwọn olùfẹ́ rẹ ní ẹ̀bùn ìwé ẹ̀rí owó voucher àwọn ìwé ẹ̀rí owó wa wà ní onírúurú ẹ̀dá yóò sì fún àwọn olùfẹ́ rẹ ní àǹfààní láti ṣe àṣàyàn bí ó ṣe wù wọ́n tó bá jẹ́ pé owó kù díẹ̀ káàtó pep yàn báyìí o o sanwó díẹ̀díẹ̀ títí oṣù mẹ́ta kàn sí ilé ìtajà pep ní Abẹ́òkúta road Lalubu road Òkèléwó Abẹ́òkúta tàbí kí o ṣàbẹ̀wò sí www.pep.com.ng láti wá ilé ìtajà pep tí ó súnmọ́ pep ìdíyelé tó dára jù àti àfikún. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. wájú wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ilé orin tòkè sarí nílùú abẹ́òkúta láwà yìí o tá a ti ń tàbí elépé ọ̀dà kò burúkú bàjẹ́ ẹ jẹ́ kí n rọra mọ́ ju eléyìí sí yín nípínlẹ̀ ogun wa ní àyín ni o inú ìròyìn tọkọ sísọ ọ̀hún ń ló ti lé fùrù gbàgbó níbi tó ti jẹ́ pé àwọn alálùpùpù ọ̀kadà wọ́n pe ẹ̀fà agbọ̀n mújà pàtì o àwọn tó jẹ́ ọlọ́kadà àtàwọn tí wọ́n gbé fún tí wọ́n fi ń ṣiṣẹ́ wọ́n pe pẹ̀lú ẹgbẹ́ wọn ti ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ní àdúgbò Màgbòrò wọ́n pé wọ́n fa agbọ̀n mújà pẹ̀lú ẹni tí ń ṣe alága wọn tí wọ́n yí pé owó tí ó jẹ́ owó tíkẹ́ẹ̀tì ó ti gbé lórí gẹ́ ó ti gbé owó lé gegege tó sì jẹ́ wípé ọ̀fẹ́ dàbí gbà pé àti rí owó múrelé àwọn alálùpùpù ọ̀kadà ó yí dán in wọ́n pé àwọn alálùpùpù ọ̀kadà yìí ẹni wọ́n dí ọ̀nà pẹpẹpẹ ní àdúgbò sẹ̀lẹ́ bus stop ní Màgbòrò tí wọ́n sọ pé àwọn ò ní gbèrò kankan bíi ti wù kọ́mọ káwọn èrò náà dá sí ìfẹ̀hónú ọ̀hún ni o látọjọ́ monday ẹni a wípé ètò ìfẹ̀hónú náà ti bẹ̀rẹ̀ àná ọjọ́ àlàmísì ni a sọ wípé wọ́n tún ni wọ́n tẹ̀síwájú gan tí nǹkan ọ̀bá di pé yóò ní ojútùú tí ó fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n ní pé ọ̀gá àwọn tí ṣe alága ti ń já tíkẹ́ẹ̀tì ní ìkórìtà màgbòrò arábìnrin fúnmi fádípẹ̀ kí ìjọba ó lè bá tètè gbọ́ ńlá wọn ṣe gùn lé ìyanṣẹ́lódì náà ìfẹ̀hónúhàn náà lẹ́yìn táwọn sì yanṣẹ́lódì pẹ̀lú báwọn ò ní gbé èrò kankan wọ́n pe àìrí imúfilérí òṣùká owó tíkẹ́ẹ̀tì oho ẹ àmọ́ àwọn tí wọ́n jẹ́ abẹnugan nínú ẹgbẹ́ àwọn alálùpùpọ̀ ọ̀kadà wọ́n pe wọ́n ti fẹ́ bá wọn pẹ̀tù sí i kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìgbòkègbodò ọkọ̀ ni wọ́n sọ wípé two thousand naira ni wọ́n sọ pé kí wọ́n máa já tíkẹ́ẹ̀tì àmọ́ wọ́n pe ó ti wá tó di two thousand five hundred naira léyìí tó sì jẹ́ pé ó ti fẹ́ fa àpò ya wọ́n ní léyìí tó jẹ́ pé ìkan jẹ́ three thousand tẹ́lẹ̀ tó ti wá di four thousand naira wọ́n ní àwọn ò lè mọ bá lọ bẹ́ẹ̀ o làwọn ṣe tètè ké gbàjarè síta ní ìlànà ti ìròyìn ti ọgbẹ̀nu tán tó sì kọ sísọ àwọn alálùpùpù ọ̀kadà nípínlẹ̀ Ògùn wọ́n fàá gbọn mújápàtì mọ́ àwọn ọlọ́kadà tí wọ́n jẹ́ aláṣẹ ẹgbẹ́ ọlọ́kadà tí ń fi ń ṣiṣẹ́ ṣe lọ́wọ́ ní àdúgbò màgbòrò wọ́n pọ́wọ́ tíkẹ́ẹ̀tì ò ti hó o ìyẹn bẹ́ẹ̀ àwògede ń gbé ọ̀rọ̀ kan sísọ nípínlẹ̀ èkó níbi tó ti jẹ́ pé òwe yorùbá sọ wípé òwe bíbélì ọ̀rọ̀ bíbélì fìdí ẹ̀ múlẹ̀ ó wípé ìbùkún ni fún olùlàjà ọmọ ọlọ́run láwọn mọ̀ pé wọ́n wọ́n pé àmọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ikú mọ̀ ni àwọn eléyìí fi ṣe èrè jẹ fún olùlàjà kan aminu yusuf ẹni tí wọ́n dẹ́mi ẹ̀ légbodò nígbà tí kọ́ítọ́mà méjì jọ wọ̀ ọ́ ní ilé ọtí kan tí wọ́n pe ń bẹ níjọba àbílẹ̀ ọ̀jọ́ ní àdúgbò vox wọ́n pe ibẹ̀ ni wàhálà yìí ti ṣẹlẹ̀ wọ́n pe àwọn méjèèjì ọ̀hún tí orúkọ kìíní jẹ́ jones ọ̀gẹ́lẹ̀ jẹ́mẹ̀ tí orúkọ kejì òsì sí ìfarahàn wọ́n ní ni wọ́n jọ ń gbafẹ́ nílé afẹ́ ní ìtọ́jámọ́ pé ilé ibi tí wọ́n ti máa ń ṣe ìtura tìgòtìgò ni wọ́n pe ọ̀rọ̀ lọ́wọ́ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn ǹjẹ́ kí Aminu Yusuf ó sì pé ó tó ẹ mọ́jà ẹ mọ́jà àfìjà túkàǹbì fàájì la wá ṣe ọ wọ́n ní sùrà tí kànnù wọn nà ọmọ bẹ kí lọ́kàn ọ́ sọ̀bọ lẹ́sàn gbandiláyà ìsùrà nígbà ya Aminu wọ́n pẹ́ kò rúlà o tèèdì pé ọjà pòró di ojú kú ọ̀pọ̀ kí amọ̀sà wọn mú ìròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún dẹ́sí etí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá tọ́lọ́pàá sì wá gbé olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu ilé ìtajà ta ọtí ọ̀hún pa àti àwọn ẹlẹ́rìí tí wọ́n bá ń bẹ̀ wọ́n kó wọn. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó csp adékúnlé ajíṣebútú ó ní òun ó tún bọ̀ mọ́ fi ọ̀rọ̀ náà tó aráàlú létí o bí ìwádìí bọ́ba ṣe ń lọ sí ẹ̀rí pé ó kọ̀ sí sọ bí o. ó kọ̀ sí sọ gbàjarì ẹgbaniẹlajà ó ní àwọn olùgbé àdúgbò kan èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo ké sí etígbọ̀ ìjọba àpapọ̀ lábẹ́ àkóso ààrẹ Muhammadu Buhari wípé inú òkùnkùn bírímùbírímù làwọn mọ̀ wá o láti ọdún kẹwàá síbi tá a wà yìí àwọn ará àdúgbò ìlàjẹ ẹsẹ̀ odò ẹni wọ́n ké gbàjarè ẹgbani ẹlàjà ọ̀hún wọ́n pé àwọn ọmọ táwọn rà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ondo tí ò fi ka àwọn kún èèyàn láàrin ìlú tó fi jẹ́ pé bí inú igbó tí ẹranko ń gbé ni wọ́n ṣe àdúgbò àwọn gbogbo ẹ̀ kàn dúdú ní pirimu wọ́n pè ní báyìí o kíjọba àpapọ̀ wá nǹkan ṣe sí o wọ́n pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn àjọ tí ń pín iná disco láti wo àwọn ṣe láàánú káwọn ó tó wá di pé àwọn wọ̀ ọ́ májọ apínná mọ́jọba ìpínlẹ̀ Ondo àtijọba àpapọ̀ lọ́wọ́ ẹ̀ rí i pé ó kọ sísọ. So. ìgbà wo ló ṣàbẹ̀wò sí ilé ìtajà pep kan kẹ́yìn ní ilé ìtajà pep oníkálukú nínú ẹbí ni nǹkan wà fún pẹ̀lú àwọn ìdíyelé wa tó jọjú àwọn ìpèsè àti ìṣòwò pàtàkì ilé ìtajà pep ń gbìyànjú láti mú kí ìgbé ayé rẹ rọrùn sí i ṣàbẹ̀wò sí ilé ìtajà pep fún àkójọ àwọn aṣọ ìgbàlódé bàtà tòkè ti ilẹ̀ káàbá àwọ̀tẹ́lẹ̀ àpò àwọn ohun amáyédẹrùn inú ilé àti púpọ̀ sí gbogbo ọjọ́ orí àti gbogbo àrà ló wà ní ìkápá wa láti ọmọ ọwọ́ dé àgbàlagbà ọkùnrin àti obìnrin gbogbo ẹ̀ lówó pọ́kú bọ àwọn olùfẹ́ rẹ ní ẹ̀bùn ìwé ẹ̀rí owó voucher àwọn ìwé ẹ̀rí owó wa wà ní onírúurú ẹ̀dá yóò sì fún àwọn olùfẹ́ rẹ ní àǹfààní láti ṣe àṣàyàn bí ó ṣe wù wọ́n tó bá jẹ́ pé owó kù díẹ̀ káàtó lo àṣàyàn sísan owó sílẹ̀ ní pep yàn báyìí kí sanwó díẹ̀díẹ̀ títí oṣù mẹ́ta kàn sí ilé ìtajà pep ní Abẹ́òkúta road lalubu road Òkèléwó Abẹ́òkúta tàbí kí o ṣàbẹ̀wò sí www.pep.com.ng láti wá ilé ìtajà pep tí ó súnmọ́ pep ìdíyelé tó dára jù àti àfikún. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ilé orin tòkè sarí nílùú abẹ́òkúta láwà yìí tá a ti ń tàbí elépé ìròyìn kan tún kọ sísọ ò láti ìpínlẹ̀ anambra ẹni tí í ṣe amòfin kan lọ́mọ̀ wọ́ ọmọ ìjọba ìpínlẹ̀ anambra àti iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn francis moneke ń lọ ní àfi kí ìjọba ìpínlẹ̀ anambra tó ń ti ẹni tí í ṣe kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà kí wọ́n sanwó òtanràn mílíọ̀nù mẹ́wàá náírà sangilítì o wọ́n pé torí pé wọn ò jẹ́ kí àwọn èèyàn orí ọ̀nà ọ̀nà tí ń bẹ ní Zik Avenue ní Ọ̀ká ní ìpínlẹ̀ Anambra gbà wọ́n pé gbogbo àwọn olùgbé àdúgbò náà ni wọ́n ń kẹ̀múrọ́ra mímọ yí káàkiri kí wọ́n tó di pé wọ́n já ojú ọ̀nà ibi tí wọ́n ń lọ tó sì jẹ́ tòsí wọ́n pé ajàfẹ́tọ̀ ọmọnìyàn pé kí gangan níjọba rí o lọ́bẹ̀ tẹ garu ọwọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra wọ́n pé wọ́n san mílíọ̀nù mẹ́wàá náírà owó tanran pé wọ́n fìyà jẹ àwọn èèyàn láti bí ọdún méje tí wọ́n ti sí ọ̀nà pa tí ò sì ní kókó kan gbòógì ọ̀rọ̀ kan sísọ o mọ́jọba ìpínlẹ̀ Anambra àti iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ẹ̀ rí i pé ọkọ̀ sísọ eléyìí náà tún kọ sísọ o bàbá kan ti rò jẹ́ o bàbá ẹni ọdún méjìléníàádọ́rin seventy two ọmọ fìtì pátì kúùkù gbaṣọ oge lára òṣìṣẹ́ nọ́ọ̀sì kan léyìí tó jẹ́ pé kì í ṣe pé bóyá wọ́n ti jọ wà lórí àdéhùn kankan tẹ́lẹ̀ wọ́n pé bàbá ńlọ́jẹ́ olùt ẹni tí ń gba ìwòsàn tó sì jẹ́ pé aláìsàn tí ń tọ́jú ẹ̀ ẹni bàbá rà mú o látòrí ibùsùn tí bàbá wà tí bàbá sì ku ẹni tí ń fún ní ìwòsàn tí ń ṣe ìwòsàn fún tọ́jẹ́ òṣìṣẹ́ elétò ìlera tí bàbá ku ẹni ọ̀hún yẹbẹyẹbẹ nígbà tí wọ́n mọ̀ ṣe àlàyé èyí ní ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ èkìtì wọ́n pè ní iléeṣẹ́ ètò ìlera kan nílé ìwòsàn iná ni bàbá ti fi ìwà burúkú yìí ló ti fi di pé ó fi ṣe ìwà o wọ́n pe magistrate onídàájọ́ ilé ẹjọ́ magistrate saka afúnṣọ́ wọ́n ti wá gba onídùúró bàbá yìí wọ́n sì pé kọ́mọ lọ nọ́bàdì ọjọ́ karùn-ún oṣù kẹwàá kó tún mọ́ padà bọ̀ láti tún tẹ́tí gbọ́n tí bá ń lọ tó fi di pé bàbá wúrú ìwà mọ̀nàmọ̀nà bẹ́ẹ̀ ẹ̀ rí i pé ọkọ̀ sísọ. sísọ ìròyìn tó kọ sísọ bó ṣe ń tẹ̀ ẹ́ sí ọwọ́ wájú níkànnì fresh one zero oh seven point nine eléyìí tí ẹ̀ ń fi ọkàn bá wa bọ̀ yìí o ẹ jẹ́ lọ sílùú ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ kwara ẹ wá lọ rèé wo itú tí onídàájọ́ síkírù oyinlóye pa ní ilé ẹjọ́ gíga èyí tí bẹ nílùú ìlọrin lánàá ọjọ́ àlàmísì tí wọ́n sì ti gbé e akẹ́kọ̀ọ́ léèwé gíga gbogbo ṣe ti ìjọba àpapọ̀ tí mẹ nílùú ọ̀fà ọ̀làlẹ́yẹ rasheed sí ẹ̀wọ̀n ọdún kan dondo n tó sì ṣe tó fi kọ sísọ ń lu àwọn èèyàn jìbìtì látòrí ìkànnì ayélujára mọ̀ ni ọmọ ọdún mọ́kànléní ogún náà ni wọ́n sọ wípé ọ̀ṣẹ̀ sófin jìbìtì lúdú bàbá wàyó tí àjọ efcc pàkúté tí wọ́n ká sílẹ̀ tó sì payín dé mọ́ ní kókósẹ̀ gbẹ̀gẹ́ ọkọ̀ sísọ wọ́n pé tòmijẹ́ lójú tòmijẹ́ lójú làwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn òbí rẹ̀ ni wọ́n ń tomi kòrò ní ilé ẹjọ́ tí adájọ́ ilé ẹjọ́ ìjọba àpapọ̀ ilé ẹjọ́ ti ilé ẹjọ́ ti ìpínlẹ̀ Kwara tó sì pé aṣọ ọ̀bọ̀mọyẹmọ́ ọmọyẹ wọn ó ti rìn òwò wọjà ẹ̀rí pé ọ̀rọ̀ kan sísọ bí o. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan tọkọ sísọ ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara wọ́n sì wípé bẹ́ẹ̀ náà lọ́mọ sórí onípínlẹ̀ Kogi àmọ́ ti ìpínlẹ̀ Kwara ọjà sọpẹ́ torí pé ilé alájà méjì kan tó jóná kanlẹ̀ wọ́n pe ní àdúgbò Randa ọba òkè kó àwọn tí ń bẹ nínú ilé ọ̀hún yọ o wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ti ìpínlẹ̀ Kogi òhòhẹ́ ilé ilé onípẹ̀tẹ́ẹ̀sì kan tí iná ṣẹ́yọ ń bẹ lójijì ràn ìpè láti pàṣẹ wípé àwọn tí wọ́n jẹ́ olùgbé inú ilé ọ̀hún wọ́n lo nǹkan ìtọ́jẹ́mọ́ afẹ́fẹ́ gáàsì tí ọjọ́ pé ńgbà tí ti ń gbé ka orí rẹ̀ tó ti pojiná tí ọ̀rẹ́ ń sọ̀kalẹ̀ tọwọ́ agbaná ó jẹ́ná gúrúgúrú o tẹ̀ di pé iná gbì tẹ̀ di pé gbogbo inú ilé ni nǹkan ti bàjẹ́ wọ́n pe bàbá kan tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó ń wà nínú yẹ̀wù tiẹ̀ wọ́n ní náà ni ó kù nínú ilé yẹn táwọn yòókù ti gba ibi iṣẹ́ wọn lọ wọ́n pé bàbá ọ̀hún ò jóná ku nǹkan o àwọn àjọ panápaná tí wọ́n débẹ̀ wọ́n ní wọn ò tiẹ̀ tètè mọ̀ pé wọ́n pé èèyàn kan bẹ nínú ilé wọ́n sapá wọn síbẹ̀síbẹ̀ ńgbà wọ́n padà rí pé iná rọlẹ̀ sí tí ń wọnú ilé káàkiri òkú bàbá yìí ní ọba o tó ti jóná ku eérú ńgbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ síwájú sí wọn pé àwọn tí wọ́n jẹ́ olùgbé ọ̀hún nínú ilé yẹn tí wọ́n ké sí láti ibi iṣẹ́ kó wa wọn ẹni wọ́n wá ní ẹnìkan wà nínú wọn tọ́jú oníwà akọlọ̀rọ̀ sí tí wọ́n ti ní kọ́mọ̀ lo gáàsì mọ́ ń bọ̀ bá jẹ́ pé ó ní ẹ̀mí ìgbàgbé torí pé ọ̀pọ̀ ọ̀gbà ní ti fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́jú pé àwọn onílé ni ó tètè máa pé kíní rùn kíní rùn wọ́n pe tí wọ́n sì pé bọ́ ọ̀bá níyè nú má lo gáàsì mọ́ o wọ́n pe tó fi adipẹ́lẹ̀ yìí ń dáná lọ ó ti gbàgbé pé òun dáná ó ti jáde tí náà fi wá dipọ́ gbà wọ́n ní àwọn alájọgbé tí wọ́n fi fóònù pè lẹ́nu iṣẹ́ wọn ti hàn dé ènìyàn ni ah lágbájá ń ló ṣe àkóbá fún gbogbo àwọn yòókù bàbá tí ń wà lórí ìdùbúlẹ̀ àìsàn jóná kéérù àwọn yòókù tí wọn ò jóná tí nǹkan kan ò ṣe dúkìá àwọn jóná kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ tó kọ́lọ́wọ́n ọba kọ́ máa ṣọ́ wa o ọ̀rọ̀ kan sísọ o. tó ṣe ojú òpó lẹ́gbẹ̀lẹ́ yìí eléyìí náà kọ sísọ àwọn ẹ̀jù fòrí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe ṣọṣẹ́ lọ́lùlùlẹ̀ wà nílùú àbújá tí wọ́n lọ rèé báwọn ìdílé kan lálejò bíi ogúnrò ti ni wọ́n gba dúkìá wọn wọ́n gbowó lọ wọn gba dúkìá kódà wọ́n gbẹ̀mí ọkọ wọn fi ìyàwó sílẹ̀ wọ́n pẹ́ àwọn ọmọ wọn gan tí kì í bá ṣe pọ́n ọmọ ọ̀hún ríbi sásí ní ìlànà ti pé wọ́n tètè mójú wọ́n pẹ́ ìbáṣeéṣe fún wọn láti tún fẹ́ẹ́ dẹ̀mí ọ̀kan nínú wọn légbodò iléeṣẹ́ ọlọ́pàá lólùlù lẹ́wà nílùú àbújá ní àdúgbò ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ní kùbà wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ fìmúfìlẹ̀ o àwọn wo ni ọ̀daràn ẹyẹ tí mo sàn tó pitú láàbì náà ọ̀rọ̀ kan sísọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bó ti kọ sọ lọ́tún tó kọ sísọ lọ́sìnù èyí tẹ́ kan bẹ̀ jẹ́ àmọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bá wa dá sí i zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine ẹ bá wa dá sí o ọkọ̀ sísọ o hello hello ẹ káàsán o. ẹ káàsán máa ń kọ sísọ o. èwo ń bẹ o. ọlọ́run jẹ́ máa gbóyè yẹn ayọ̀ o. àmì o. dúkú fáàtì ọ̀hándojà yìí. tọ́. lórí ti àwọn ọlọ́kadà yẹn. Hmm. kí wọ́n jọ àwọn tó jákèjì sí wọn káwọn náà máa bá wọn fọpọlọ sí i kò tó ń ta kó tó wọ́n tún di ìkọlù wọn. Hmm. tọ́ ẹ ṣeun o wọn tó lọ̀rọ̀ ti mọ wọn ọkọ̀ sísọ o. hello hello. ẹ mà káàsán. ọkọ sísọ. wọ́n bẹ̀ o. hello bá a bá rí èèyàn kan sí o zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine. hello. ẹ mà káàsán. ẹ káàsán o orúkọ mi ni arábìnrin ògúnbọ̀dé láti olóró òǹbó ní làbẹ́kúta. à ń gbọ́ yín o iléeṣẹ́ náà nìjọba lágbára ọlọ́run. ààrẹ tí mo fẹ́ sọ sílẹ̀ ni bàbá tó jóná mọ́lé yẹn tí mm. wọ́n gbé nǹkan kan ná wọ́n dẹ̀ gbàgbé sórí iná tí wọ́n jáde lọ ọlọ́run ló ti bàrà fún àfiṣọ́ ẹ̀ṣọ́ wa o olùgbò wa ti ń gbọ́ yìí o ká má rí pé à ń yẹ wọn lé wò kó tó di pé a jáde nílé o lókè àwa ò ní jóná o God bless Nigeria o. ẹ ṣeun o ọkọ sísọ o bóò ni níyì ṣe ká mọ yọ̀ǹda wọn àwọn èèyàn wa kálukú kọlọ rèé kọjú mọ iṣẹ́ rẹ̀ iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ètò gbogbo wa ń tẹ̀síwájú níkànnì yìí bẹ́ẹ̀ tí ń gbádùn wa náà lẹ́ẹ̀mọ́ gbádùn wa nìṣó àní súra wa bíi ti wù kó mọ̀ yòókù tó dọjọ́ ajé ká tó mú tuntun wá fún yín lórí ìròyìn tó kọ sísọ àti àwọn ètò wa tó ṣẹ́kù ajẹ́pẹ́ títí ọjọ́ ajé yẹn dr olùtayọ̀ falẹ́tí yèyí agbẹ́dẹ́gbẹ̀yọ̀ tó òpin ọ̀sẹ̀ yìí yóò dùn fún gbogbo wa o kò ní í kan. ẹ̀yin olólùfẹ́ Fresh FM Nàìjíríà ẹ̀yin gángan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí i ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí Google Play Store láti ṣàwárí àtẹ Fresh FM player kẹ́sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí Fresh FM Ìbàdàn Fresh FM Abẹ́òkúta àti Fresh FM Adó-Èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ń tẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú tó tún kọ́ni lẹ́kọ̀ọ́ ìròyìn orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́. o mẹ́nu bẹ̀nù èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́ọ́ tẹ́tí sí lórí àtẹ fresh fm player. ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n a fún yípo ọjọ́. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jà bọ́ ó ó fọ́n ah, ló bá tán. èso dáradára t kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n ká. àtẹ̀yìn àti so àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àṣà balẹ̀ rẹ o. ó sì pọn o tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. ó dùn ó ń dán gbinrin programs full of wisdom. Oh, the fresh is the fresh. Papa, mama, my brother, my sister, make my day care. Oh, fresh FM, I the bunker, the way they rain. Oh. Yes, hip-hop only for káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di méde fresh o. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. padà mọ́lẹ̀ tí ò dìde. aláìmọ̀ kan á sọ pé kò gbìyànjú tó ní. wọ́n ti gbàgbé kákúnlẹ̀ yọ̀ àdáyébá iṣẹ́ mi mi káyé má ṣe tó kàn mí. tí kàdá bá padà mọ́lẹ̀ tí ò dìde. aláìmọ̀ iṣẹ́ mi mi káyé má ṣe tó kàn mí. tí kàdá bá padà mọ́lẹ̀ tí ò dìde sọ pé kò gbìyànjú tó ní wọ́n ti gbàgbé pákúnlẹ̀ àdáyébá iṣẹ́ bá wọn iṣẹ́ mi yìí ní káyé má ṣe kó bá wọn ní. wá sí lórí bàbá ọpẹ́. mo máa yẹ ti fi ṣe ṣí tí. ànábì ò ní tẹ́. olúwa ò ní tẹ́. a ò ní ṣì sọ. àmì ò ní ṣì wá gbọ́. a tẹnu kó fi jẹ́bẹ̀ o. àmì. ọlọ́run fi ṣẹ́mi mi o iṣẹ́ mi káyé má ṣe kọ̀ọ̀kan mi. ti rìn inú kò ní òye ọlọ́gbọ́n àbí kábẹ̀ lọ́hùn kó má sọ̀gbọ́n dàgọ̀ o kó má fẹ̀rín wá sọ̀tá wa lẹ́nu torí tí kádàrá bá ń padà mọ́lẹ̀ ti òkèdè aláìmọ̀ kan á sọ pé kò gbìyànjú tó ní wọ́n ti gbàgbé kákúnlẹ̀ yòó làdáyé bá iṣẹ́ mi mi káyé má ṣe kò kàn mí. tí kádàrá bá ń kákúnlẹ̀ yòó làdáyé dùlẹ̀ dáhùn bá ká torí pé torí bá gbé ní ilẹ̀ dáhùn agbọ́dá torí bá gbé ní ilẹ̀ dáhùn ṣoríire. ẹni kókó ẹ bá ààyè òun ló mọ̀ ọ́ lọ ẹni àgbàdo ẹ bá fọmọ òun ló ra gbẹ̀ṣe. ayé kì í ká aláṣẹ ti kù iṣẹ́ má ti sọ̀rọ̀ mi. jẹ́ ń ṣàṣeyọrí.